Ainu. Ainu. Wọlé wá. Ṣé ẹ bọ èso sínú fíríjì? Ẹ. Dàgbà. Ṣé ó ti tutù? kò tí ì tutù àbí kò tí ì tutù ẹ sì filẹ̀ tó bá yẹ tutù kó gbé wa wò gbọ́ kó lọ má sẹ́kẹ̀ tó bá ti tutù kó jẹ́ kí n gbọ́. mẹ́ẹ̀ mẹ́ẹ̀ boss lady obìnrin àtẹ̀yìntọ̀ wow mo máa ń like obìnrin rí sí wá díẹ̀ mi kí fún ẹ ní oògùn general love pẹ̀lú pé o fún mi ní kàpọ̀ yẹn kíkọ fún ẹ ní oògùn general love kí n fi ta ẹ lọ́rẹ̀ mo máa ń like obìnrin máa rí sí mi kì í máa ń like obìnrin tó bá rí sí ìwọ ni kóbìnrin máa tọrọ two thousand kó máa tọrọ one thousand but drop money gan nìkan kí lè mọ̀ pé orí ṣe lóòótọ́ hajj fọlás ẹ̀yin náà ẹ díẹ̀ mi màá fún yín níṣẹ́ kan hmm. because àwọn ọkùnrin wọn yẹn wọn ò fẹ́ ojú ẹ̀rọ àwọn payé wọn jẹ́ tipátipá náà wọ́n fi fún ẹ lówó wọn bí wọn kù ẹ àwọn ọkùnrin olójú kò mú òòlọ tó ń sọ pé ojú kòkòrò báyé wọn jẹ́ yìí tipátipá náà wọ́n fi. ẹnu ò ṣe o. holy center first lady orí ẹ wà ń bẹ̀ kọ̀ǹtíẹ̀ mi ta bá ti parí program yìí coded kò sọ̀rọ̀ wọn kọ̀ǹtíẹ̀ mi kọ̀ǹtíẹ̀ mi kò sọ̀rọ̀ rocket sincere sí obìnrin lẹ́yìn abọ́kùnrin mi ò kí n ta sọ́kùnrin. So boss lady orí ẹ wà ń bẹ irú ẹ̀ ń ṣe tá a bá ṣe oore fún ọmọ mọ́ rí. ẹ wá ẹ ti fẹ́ máa sẹ̀mí náà ẹ dọ́bù tap. ni mo sọ tọ́ba àgbáyé bá ti wọlé ẹ dọ́bù táàpù tọ́ba àgbáyé bá ti wọlé ẹ dọ́bù táàpù ẹ má máa wá ara ro. ọ̀yà oh, ẹ̀ complete life goals mi yẹn ẹ̀yin tẹ́ wà ní comment section yìí kí fún yín níṣẹ́ yọ kankan lọ́ máa lò kí fún yín ní general kí fún yín ní kí ìkan general kẹ́ lọ́ máa lò ẹ̀sà ẹ̀ complete life goals yẹn ẹ̀ complete life goals yẹn kí fún yín ní kí fún yín ní iṣẹ́ kan general rocket science yes god bless you ó kú mélòó out of nine àtìrí méjì ṣé six ló kù ni àbí eight ló kù bóyá complete life goal ṣe kí fún iníṣẹ́ yọkan èso wo la gbé sínú fridge. ó ah, bá di tutù kẹgbẹ wa okùn seven bóyá tóbi sí ọpọlọ ẹ ti set àwọn ọ̀rọ̀ rádaràda tó máa ń sọ ló fà tó yẹ kí n máa fi ń gbé ẹ wọlé. Make kì í máa láì kéèyàn máa sọ̀rọ̀ rádaràda tó bá fẹ́ béèrè question wá béèrè question gidi kì í ṣe ọ́dìtà ló máa ṣe yẹ̀yẹ́ ok wọ́n máa ṣe wọ́nranwọ̀nran ọmọ tó bá ti wà wájú boss lady god bless you ó kù mélòó mẹ́fà oya let's go. ah he said, general love He iṣẹ́ kejì júwe public máa kejì júwe yẹn public iṣẹ́ mi ni màá fún yín iṣẹ́ general love lédi ẹnìkan mo fẹ́ fún àwọn àwọn bẹ̀rẹ̀fà máa lọ máa ṣiṣẹ́ yẹn lò wọ́n máa yẹ tilẹ̀kùn mi yẹ̀ wò láriwo close my door. ta ló wà pálọ̀ yẹn wọ́n ní ká tilẹ̀kùn mi don't be silly. ìbá gbọ́ ariwo kan bẹ̀rẹ̀ máa wọ́n ọmọ nílẹ̀ mọ́lẹ̀. rídìrídì ìmíráyà ariwo. ó yá àyẹn ènìyàn wọ̀nyí ẹ complete life goals yìí ká wọnú ọ̀rọ̀ lọ complete life goals yìí mo fẹ́ fún yín níṣẹ́ kan lọ́sàn-án yẹn má yẹ. ọmọ ìwé ló pariwo bẹ́ẹ̀ ẹ́ ó yá ẹ fún mi lẹ́gbàá kí wọ́n mọ́lẹ̀ rédèrèdè kó lọ máa pariwo lé ìyá ẹ lórí má pariwo lé mi lórí. E complete life goals. The time is going. Ṣé bí la fẹ́ jókòó sí ni? Ah. Ẹ kúrọ̀lẹ́. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀ yìí? Àgọ́ òwòye. Ṣé ẹ ti lọ́kọ? Rárá mi ti lọ́kọ. Kí ni mo lè ṣe fún yín? mo kàn ní kí n kí n náà ni. ṣé ẹ lè dìde kí n wo three sixty yín. ah ok mo ń bọ̀. ẹ jókòó ẹ jókòó. ṣé ẹ ti bímọ ni. mi ti bímọ. iṣẹ́ wo la ń ṣe. mo ń school mo wà school. ṣé ẹ ti sanwó school ẹ ẹ ti sanwó simẹ́sítà ẹ lè. mo ti sàn. kí ni o lá kí ni school tó wà kí ló ẹ. Eh? ṣé o lack anything mi ò lack anything bó ṣe wà yìí. ẹ mo ní ìdówó mo ní ìdó mo fẹ́ ṣerun mi mo ní ìdówó mo fẹ́ ṣerun mi bí a twenty mi mind. twenty thousand. kí n kàn fi ṣerun mi but mi mind o kí ni tẹ̀ ẹ̀hún mi ṣe òun mi kì í ṣe frontal ṣe frontal ó ti pẹ́ tí mo ti ṣe. báwo ni abẹ́òkúta báwo ni ibi tó wà ṣe jìnnà sábẹ́òkúta sí. Hmm, bí ẹbí two hours ṣá. àwọn bọ̀ lábẹ́òkúta ń sìn. ok ọmọ abẹ́òkúta náà dẹ̀ ni mí o bọ̀ mo kàn skul àgọ́ ni. so àwọn bọ̀ lábẹ́òkúta tó bá dábẹ́òkúta kó kó pè mí so that a lè gbé ẹja yé. ok kò sí wàhálà ẹ follow mi ṣùgbọ́n a lè máa sọ. wo di sáàbù ìtọ́jú mo rí ògo kan lára ó ní ògo kan mo fẹ́ lò mo fẹ́ lò ògo ẹ̀. ok ẹ ṣe. ṣé ẹ ní whatsapp number mi. kí lẹ rí. ṣé ẹ ní whatsapp number mi no no mi ni o àfi tẹ bá máa ṣẹlẹ̀ òun mo ní kẹ́ fọ́lọ̀ mi sọ a lè máa sọ̀rọ̀ lórí whatsapp ẹ sẹ́ndì nọ́mbà yín sí orí dm mi. mo lè má èrò pọ̀ tó máa ń send request mi ò ní mo lè má rí ẹ mú báyìí rò kẹ́kọ̀ọ́ whatsapp number mi sílẹ̀. ok mo bọ̀ ń gbà yín. kọ́ọ̀sì wo lẹ ń ṣe ní school kọ́ọ̀sì wo lẹ ń ṣe. pole science. ó yẹ pé. 081 081 081 34 34 27 27 67 67 56 56 mo ti kọ́. ṣé ṣé ẹni pimples ojú ni. ah bẹ́ẹ̀ pimples wà lójú mi ó máa ń wá ó máa ń lọ ó sì máa lọ ẹ̀dẹ̀ sí ọ̀pẹ́ kò ní ràn mí. kò lè ràn yín kí ló fẹ́ ràn yín fún kò lè ràn yín. mo kàn like structure yín mo like structure yín. ìyá ẹ ṣe. ah kí ni mo lè ṣe fún yín tẹ́ máa fi mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín yìí o. ẹ fún mi lówó. díẹ̀ mi ná díẹ̀ mi díẹ̀ mi. ok má díẹ̀ mi ṣebí whatsapp number yín lélẹ̀. whatsapp number mi ni ẹ consent voice message É o quê? uma Mercedinho. Good afternoon, King Solomon. Can you open your Can you open your, can you open your camera? Your camera? Okay. You're from where? You're from where? From Lagos State. Have we talked Have we talked before? No. Have you married? Have you married? No. Why you why you looking look work me, are you- why you look me like that? I'm a student. Student at where? Student at where? uh, Lagos State University. Always start relationship, Always start relationship together. Why? Huh? huh? Why? Am I your because spirit? I have penis because I have penis and you because, because I have penis <laughs> and you have penis and you have penis. do you think i'm your spec because i i saw a lady now i think that lady she get bakasi that is why you love her i know but me i no get bakasi so i don't think i'm your spec <laughs> ó ti gbà. yẹ̀ǹtò Solomon ẹ̀ka sọ. So, Hello. Hello, sir. Ṣé wàá pa sà? Ẹ káàsán. Ẹ káàsán sà, ṣé wàá pa? Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀ yìí? Èkó ni mo ti ń sọ̀rọ̀ sà. Ẹ ti má rì. Single mother ni mo. Bukata délẹ̀. mi ò láìkì bùkátà mi ò láìkì bùkátà. hello ẹ ń lọ nìyẹn mi ò ráyè sẹpẹtẹrì o. avec eh sa ben, coin que le mentionné de commerce section. Oh, ce que ça en kábíyèsí o ọba akíndé wa ń wò mí bẹ́ẹ̀ yẹn. ọba létẹ̀ ń wò bẹ́ẹ̀. ìbẹ́ sọ pé ọba ó yá ẹ bèrè pé kí lèmi náà fẹ́. o. mo rò pé ẹ̀ ń bí àwọn èèyàn pé kí náà fẹ́. ẹni tó bá rẹ̀ dàtí dóko la máa fún nìkan ọba mi ò ní ẹ mọ̀ pé mi ò ní ojú ara náà. ó sọ fún mi pé o ti márì ló sọ. àbí òde tí o ti márì o sọ fún mi pé o ti márì. ìgbà wo lẹ lọ sábẹ́òkúta. mo ṣe ń dé abẹ́òkúta ń sìn. dáhùn chíìpù yín. Eh? mo kàn ń wá ọmọ kan tó fẹ́ ṣe fàájì fún pẹ̀lú two hundred thousand péré. béèrè à ọmọ ọba kí ló dé lálẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ mo ráyè ẹjọ́. no secretary time. sọ fún àwọn tó wà ní comment section wípé kàn complete life goals yẹn pé mo fẹ́ júwe oògùn kan fún wọn. money gun àbí. ẹ money gun máa fà péré lókun síbẹ̀ mo fẹ́ júwe iṣẹ́ general love kan fún wọn. ó yẹ ẹjọ́ ẹ bá wa complete ẹ complete life goal yẹn. Yeah Guys, please, this is 1.2. Guys, please, power tap completes Oba's life goals. Thank you. Thank you for doing so. Don't ask where he is. Ah. First, complete the, the life goal. Ta ló lè gbé mi jayé lábẹ́òkúta yìí o? Àbáṣájọ. Ah, ẹ bèrè pé àwọn tó lè gbẹ̀yìn náà jayé àbáṣádọ̀ ṣé ká máa bọ̀ ni táwọn lè gbé mi jáyé ká máa lọ mi kúrò yẹn o. afa ọba. mo wà ń gbòòrò ṣé kí n máa bọ̀ ni. mi sí nàìjíríà mo wà ní thailand. ẹsẹ lè pàṣẹ ọmọ méjì fún mi níbi tí mo wà ni. ọmọ ẹkẹ mọ pé mi mọ ń pa ọmọ náà ìwo lọmọ ṣé mo mọ ń pa ọmọ. ẹ nǹkan ó sẹ ni pé kọfí mi ní one million naira máa ná yẹn lọ náà ẹ nídìí one million ibo lẹwà ibo lẹ ti fẹ́ ṣe fàájì. anywhere tẹ bá ti owó mi bá ti ká ni náà nǹkan tẹ bá ti fún mi náà ni. kí n pa èdà ibo ló wà pa èdà. ẹ mo máa mo máa pè é nì ẹ bá mi ṣe aláìsí sásìfà kó máa bọ. òtẹ́ẹ̀lì kọ́ lẹwà ìràn ibo lẹwà yìí. èyí sì òtẹ́ẹ̀lì ibi ìgbà tí ò sówó ilé àlèmí kan mo wá sásí bíi pé ẹ rí i pé wọ́n tẹ plaster wọ́n tẹ kún ibi um, ilẹ̀ wí. mo níbẹ̀ máa fáyín lọ́jọ́ kan kò sí problem díẹ̀díẹ̀ ni díẹ̀díẹ̀ ni kan jẹ. ok um, àṣìbàdà ṣé ká àṣìbàdà mi sọ̀rọ̀. mo ti ń tọ́ láti ah, ṣe live. àṣìbà kí ló èmi rò pé bóyá kèmí kó bá ń sọ̀rọ̀ direct ni wait and get lọ́rọ̀ mi. jẹ́yìn mọ́ gbòòrò ni ẹ fẹ́ ká máa wọ́ bá káàkiri abẹ́òkúta ni. ok ẹ rí ṣóróṣóró lákàntẹ lọ máa ní ìyẹn gbà yẹn ọ̀dà àgbáwo ó pọ̀ ọwọ́ méjì fèèyàn kan àgbàlagbà oyè rocket science tẹnu lọ rocket science thank you so much ẹ máa tẹ sójú ẹ máa ló wà ń gbòòrò àwọn ilé ìwò ṣe tálákà o àbáṣádọ̀ àwọn ilé àwọn ilé ti wo èèyàn thank you rocket science thank you thank you thank you thank you thank you ebola rocket science o nílùú gbàdí ayé. thank you ó mélòó okùn mẹ́ta. ọba santo god bless you. rocket science ẹ complete now. rocket science mà ti gbìyànjú ká ní pé gbogbo wọn gbìyànjú bí rocket science ti gbìyànjú yìí àgbà awo rocket science is gonna complete rocket science káyé lọ sí fàájì lọ orí ẹ wà ń bẹ. ẹ bó many many kìlómítà. ṣé first bank yẹn kò pé méjì first bank mi ò ní báǹkì mi first bank yẹn náà ni. àbáṣẹ́dọ̀ àgbàlagbà owó ó ti pẹ́ o. àgbàlagbà oyè. ẹyẹ èèyàn wọ̀nyí ẹ double tap ká mọ scores ká mọ ìwọ lady tó bá wọ́n ti gbé wọ twelve k guidance of twenty k. ìwọ lady tó bá mọ̀ pé ó wà ń bí pé wà lábẹ́òkúta pé ó lè gbé mi jáyé lé nìyí tó ń lo mọ́tò ní o. let's go 20k guys power tap power tap let's go 20k. mi ò fẹ́ léyìí tó ń fẹsẹ̀ palẹ̀ kiri títì o báwọn àpò obìnrin ni ẹ wípé o lè gbé mi jayé ìgboro lé nìyí ní abẹ́òkúta yìí wọ́n díẹ̀ mú mi kájọ sọ̀rọ̀ nsìn wait and get. no time to check time. ibi tí mo wà yóò pè mí rárá mi ò ní ìdí obìnrin tó fẹsẹ̀ palẹ̀ kiri o mi ò fẹ́ lé bí obìnrin o tó máa sọ pé kí n máa fún òun lówó ọ̀kadà mi ò ráyè gbogbo yẹn. ọba ṣe bẹ́ẹ̀ ti sọ already pé ẹni two hundred k tẹ́fẹ́ náà náà ọba orúkọ wo ló wà lórí ẹ̀. adélànà adékúnlé. adékúnlé. ọba ṣe fẹ́ ṣe matchmaking ẹnìkan ní single living in Dubai. wait a minute. anything tó bá fẹ́ sọ kọ́kọ́ complete life goals yẹn náà first. okùn mélòó ó dà pé mẹ́ta náà ló ṣì kù àbí. Guys, Hello, Lady go, Okay, 15K. Okay, guys, we still, yes, we're moving. Let's go to 20K. Let's power tap. Power tap on your screen. Let's go, guys. Don't forget. Lady Kadi. Ọjà. Ọba, ẹ káàsán. Lórí Abẹ́òkúta lẹ́yìn wà. Ọba àgbáyé, Ìkòròdú làwa wà o, Ìkòròdú ọ̀gá. Ah, Láàrin wo lókè? <laughs> Ọba àwọn ọmọdé tá a ṣe ń bomi. Portia kì í ti Yeah. Huh? Portia kì í ti fún yín láyọ̀ náà. Obìnrin ló. Àló fún mi láyọ̀. Portia kì. Obìnrin. Àló bros obìnrin máa ní abọ́kùnrin. Ṣé obìnrin abọ́kùnrin? Obìnrin ló fún mi láyọ̀ àbí báwo? Yes, ọba. Yes obìnrin àtẹ̀yìntọ̀ ló fún mi láyọ̀. bẹ́ẹ̀ ni ọba. àbí kí lẹ sọ. bẹ́ẹ̀ ni ọba bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. níbo ni wúmà yín wà níbo ni wúmà yín wà níbo ni wúmà yín wà kásá Ìkòròdú àwọn tá à ń sọ nílé. Ìkòròdú. ó ṣẹ̀yìn. Ìkòròdú. Ìkòròdú lẹ́yìn wà. bẹ́ẹ̀ ni. ṣé Ìkòròdú lẹ́yìn wà bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni èmi ò ní mọ́tò ọba. ẹ máa dúró ọba i don't think she's in Ikorodu. ẹ ní mọ́tò woman yìí dẹ̀ fine o woman yìí dẹ̀ wù mí o. ok ẹ lè wọ díẹ̀ mi wá kájọ sọ ẹ ní sùúrù o <laughs> ríà bọ́ǹkì yìí dà àbí kí lè pè yìí. kọ́sánkì ọba. ẹ sùúrù o wọ́n ṣé nàìjíríà ló wà ní kàbí. <laughs> no no no no no. <laughs> níbo náà wà níbo náà wà <gasps> bọ́sánkì níbo náà wà níbo náà gbé níbo ni bọ́sánkì gbé ẹ̀ mo ń béèrè lọ́wọ́ ẹ̀ o dẹ̀ mi ò mọ ọba it's just a Baba, general paper. ẹ ok ẹ ti mọ ti pẹ́ àbí bọ́sánkì jọ máa bọ̀ ní nàìjíríà ká fàájì mi ò bá tálákà sí <laughs> i. Hello, ọba ẹ káàsán. Aramade. Ẹ káàsán ọba. Can you open your camera? Mo ń bọ̀. Ọba ẹ manage yẹn fún dinner, sorry. Ẹ manage yẹn fún dinner. Ọ̀ wait and get ní sẹ́, ẹ ṣe ambassador. Ah, ambassador gbogbo àgbáyé worldwide. Orí ẹ wà ń bẹ̀, ẹni bá fẹ́ pa ẹ kó para ọlá olúwa yes mo wà lábẹ́òkúta náà. ẹjọ ẹgbọ́ bá ṣayé o. ẹkàn tí ẹ fún mi ní one million kí n fi ṣayé lábẹ́òkúta yìí. ẹgbọ́ bá ṣayé ọmọ holy center oh, woman woman yóò wọlé kékeré o. you never see her you never know person. Ah. ẹni sùúrù o woman yóò mú ní kékeré o ọba ó máa fa aláìgò yẹn já jákujáku. ní sùúrù ní sùúrù wúmà yóò mú ní kékeré ṣé nàìjíríà ni woman yìí wà no no no no Oba. ó kàn ó kàn lọ́ọ̀bù mi ni tó ṣe gbogbo nǹkan tó ṣe. he's just a generous giver yà ọba yeah. yà. ọlọ́run ọlọ́run á love. lọ́ọ̀bù ẹ̀ ó ṣe ta mí lọ́rẹ̀ yẹn ọlọ́run ta ẹ lọ́rẹ̀. bọ́ṣánkì yẹ pọ̀ thank you. just come to abẹ́òkúta to to ọba are you sure? okay no problem àmàmúra ń gbòòrò ń sì ẹ̀yẹ́ sì wà bẹ́ẹ̀ náà ọmọ ní kẹlẹ ra kéèjì kẹlẹ kéèjì àwọn láyé <laughs> first lady àgbáwo. ọba ọba pọ́ṣẹ́ǹkì us ló wà. ẹ bá mi ẹ bá mi to sẹ́wọ́n máa yẹn náà kájọ máa fẹ́ ra náà. <laughs> màá bá ọba ìyàwó ìlẹ fẹ́ fẹ́ báyìí. kí lẹ wí. ìyàwó ìlẹ fẹ́ fẹ́. Thank you. Anybody wá sáà lówó. Anybody thank you love you. Anybody wá sáà lówó mo fẹ́ fẹ́. <laughs> pọ̀pọ̀ ṣáǹkì nìkan tó yín. boss lady dá òkè nínú ayé o. thank you thank you. wàhálà ló ṣẹlẹ̀ lórí ìlú. ọ̀ṣáǹkì. ọ̀ṣáǹkì. ọba. ọ̀ṣáǹkì. ọba. oh my god. ọba ẹ má fẹ́ anybody mọ́ pọ̀ ṣáǹkì nìkan wà òkè. ó dà pé ọ̀ṣáǹkì ó dà pé ọ̀ṣáǹkì ló kù. Kokuku mad. But Shock, you know what? I'm coming to eh. listen to see you. Ma really used to them, I'm worrying. Oshanki. Ẹ wá sanwó orí ọba. Ẹ wá sanwó orí ọba kẹ máa mú ọba lọ. Ọlọ́run. Pọ́ọ̀sì ẹ̀ka fún yín lọ́ba. Pọ́ọ̀sì ẹ̀ka fún yín lọ́ba. Ẹ wá sanwó orí ọba ká máa kọ́ bá máa tẹ̀lé yín lọ. Ọlọ́run. Màá lọ máa fọ pátá ni. Mi ò ní sẹ́ni ìdílé. Holy Center. Kọ́ṣíákì. O ní wálẹ̀ sísá mi. Kọ́ṣíákì. Ẹ ní wálẹ̀ wá wọrí. Ọba ọba ṣe mọ̀ nǹkan tí ẹ mọ̀ nǹkan tóbìnrin yẹn ń sọ. Obìnrin yẹn ń sọ pé iṣẹ́ ti rí ó tún ti ṣe ó tún ti ṣe kílẹ̀ lóbìnrin yẹn ń sọ. obìnrin yẹn ń sọ pé mo tó mo tó ẹrù ọba gbé mm-hmm. onímèlò nǹkan tó ń ṣe yẹn onímèlò lára ọba onímèlò lára ọba ní ìtumọ̀ ẹ wo ó tún ti sọ bẹ́ẹ̀ ó tún ti sọ bẹ́ẹ̀. àwọn eléyìí òkú fẹnu sọ̀rọ̀ owó làwọn eléyìí sọ̀rọ̀. ọlọ́run àwọn ilé ògùn nílùú ọjọ́ owó láyọ̀. she doesn't even talk. abi abi gold she doesn't even talk. abi gold àti ẹni sùúrù ẹni sùúrù ẹ̀yin méjèèjì abi gold o Vicky Lee ó yá ẹ gbéra ẹ wá máa lọ di ẹrù ọba ó yá ó yá ó yá kílẹ̀ tó ṣú. tó bá gbogbo pé pọ́bà ò travel yẹn sẹ́ ọwọ́ kan la máa bọ́ńdù wọn yìí ọba ládùúgbà yìí wọ́n máa bára wọn lẹ́gbẹ̀ẹ́ ni ó ti tán nìyẹn. ẹja lọ máa di ẹrù lọ ọba. ọba ò fẹ́ ni ọba tó pàlọ́ amẹ́ríkà ẹ máa bọ̀. àwọn holy center ló ní kí n mi èmi èmi èmi gan tó yín pọṣíánkì tó yín pọṣíánkì pọṣíánkì please ẹ wọ́n wẹ́wẹ́ kó wù mí ha torí ọlọ́ pọṣíánkì ẹ wẹ́wẹ́ kó wù mí ha. ọba máa ń sọ kínní kan olówó òkè pariwo táwọn ọmọ ìlú ṣe mẹ́fà. pọṣíánkì. ok ó dàbí pé. ọba pọṣ ọba pọṣ. ọba ọba làwọn posh posh posh posh posh yeah posh yankee pop yeah yeah yeah posh posh yankee posh yankee posh tó wá tó wá wà ní yankee posh tó wà ní yankee. ó dàbí ìgbà tẹ bá fẹ́ sọ pé posh posh posh yankee. posh yankee posh yankee ẹ ta ló ń ṣe ta ló ń ṣe èèyàn kan screenshot àwọn kìíní ìṣá àbí báwo lẹ ṣe máa ń ṣe bẹ́ẹ̀ máa lẹ ṣe ń grab ẹ àbẹ ẹ ń ẹ ń pick àbá. somebody really must, really be watching this thing yeah because yeah, yeah, yeah. this is loud. ẹ dọ̀bù tap. ọlọ́run mi wá hálẹ̀ nìyẹn I swear to God I swear to God. Thank you, Posh. Thank you so much for sharing. I really appreciate you, sis. God bless you. Ọba. God bless you. Ọ̀ṣánkẹ́ invite eh, eh, mi sí Houston. Ṣé gbọ́? Ẹni bá lọ gbé mú sí Ọ̀ṣánkì, á kàn tá a ni, á kàn fowó ẹ̀. Credit card ẹ̀ máa tó credit card ẹ̀ máa rent. Ẹni olùgbàdì ayé nìyẹn. Á <laughs> tà á, fowó ẹ̀ gúrú. Credit card ẹ̀ ni ẹ̀ máa ẹni ẹ máa lọ yá owó ó máa lọ yá owó elégbèyìn mọ. Boss Anki. Boss Anki, thank you. God bless you. We love you. God bless you. Bọ́sẹ̀ ẹ̀yìn wálẹ̀ lágbára Ọlọ́run. Jẹ́jẹ́ láyé. Ilé ayé mi ò le rárá jẹ́jẹ́ láyé. Àwọn tó bá lówó kí n pariwo for real. No, no, no, no. Big doings. No, there are some caliber with big, big doings. Big, big things more like I. I, I. like the Vicky Lee, you said give us gifts. Ah, well, uh, hey, hello. Okay, Oba. For the Oba. Ilawi. First lady, what do you see? wọ́n ti lọ mú gift wá àní Portia and ti da gbogbo ògbóró báyìí. honestly speaking no no no eh, the woman is a is a ah, baller Vicky Lee ti lọ lóòdù wá Vicky Lee ti lọ lóòdù wá ní sùúrù. ẹ kí lẹ wí. ọba ṣe wà lábẹ́òkúta ni. ẹ eh, mo wà lábẹ́òkúta sẹ́yìn náà wà lábẹ́òkúta ni. Abẹ́òkúta là wà ń gbé. irú mọ́tò wo lẹ́yìn ń lò. holy ah. center. Vicky Lee ọ̀sán. Oh, Me ìfọyín ìfọyín kò ṣáàkì ẹjọ́ o <laughs> credit card ni mo ná o ọmọ credit card lórí ná. first lady o kéré nínú ayé o. ọmọ credit card ni mo ná o mi ìfarawé kò ṣáàkì o ẹjọ́. ọba amani ẹ̀kọ́ sáǹkì. tí n bá ti dóko tán tí mo ta gbogbo nǹkan tó wà lóko. Ẹ̀hẹ́n, màá wá lọ wá, màá lọ wá lọ kí Paul Shanky àti Vicky Lee. Ọba kílẹ̀ rí àwọn àwọn tó mi gbòòrò nìyẹn. kí sọ. no no no for Shanky no no Is one of a one. kí lẹ sọ bá. tá a bá ti lọ sóko tá a ti ta nǹkan oko tán àwa. Mm. sorry I, I went out for a for, I went out for a minute. Ibola Ramide Ibola Ramide ń gbé lábẹ́òkúta Ibola Ramide ń gbé lábẹ́òkúta. Lukos area. Lukos ok ok. Àníkẹ́ sí kámẹ́rà yín ká wò yín bóyá ẹ fáyìn. Ọba ṣe fẹ́ fi mí ṣe yẹ̀yẹ́ ni. <laughs> Ok ẹ ò fáyìn ni. Ẹ. Tóbìnrin wà tí ò fáyìn. Tóbìnrin tí ò fáyìn ó yá hábígbò lọ bá mi wo píkṣọ wọn kó bá mi gbé sí kíníkì wo wáyé ṣẹ̀ṣẹ̀ lè sí kámẹ́rà boss lady god bless you. boss lady. ṣé ẹ lè dìde káwọ yìí ṣé ẹ lè dìde. ẹ jẹ́ lọ wọ aṣọ mò ń bọ̀. Ah, ah. kí ló wà lọ́rùn yìí. kò wọ pátá kò wọ pátá kò wọ pátá fẹ́ lọ wọ pátá. oh my god. ẹ fẹ́ máa dílé ọba ní irú lẹ́vù wo nìyẹn ẹ má bì í. Pọ̀ṣánkì. Inú lẹ́bù wo ni? Ọba ẹgbẹ́ Pọ̀ṣánkì wá sókè gàrí. Pọ̀ṣánkì ò ní wá sókè láyé. Ah, Pọ̀ṣánkì ò ní wá sókè Pọ̀ṣánkì <laughs> wọn ò ní wá. Àwọn olówó yìí wọn kì í wá sókè. Pọ̀ṣánkì ò ní wá sókè. Ọlọ́run máa ṣàánú lólówó ọlọ́run jọ. Ni mi Ferrari káàkó sá. lẹ́gùn ni. ìlú wo lẹ gbé ìlú wo lẹ ti sọ̀rọ̀. ìlú wo lẹ ti sọ̀rọ̀. kí ló wá ṣe nẹ́tíwọ́ọ̀kì báyìí kí ló níbo lọ́wọ́ wọ́n ti sọ̀rọ̀ níbo lọ́wọ́ ti sọ̀rọ̀ yìí. Ṣàgàm Ṣàgàm. Ṣàgàm àbí bẹ́ẹ̀ni. irú mọ́tò wo lẹ̀ ń lò. mọ́zù. ọ̀yá máa drive bọ̀ lábẹ́kúta ẹ̀ ń sìn kásá wọ̀ gbòòrò kásá ṣe fàájì lọ. orí ìṣàtiwá bọ̀ mo ò fúlàní ẹ má bínú. ẹ ẹ rí epo ní ẹ lépo ní. ọmọ kẹ́wọ̀n ò plan pé ilé mi dìnnà sí ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù mo wà. ó dáa ó yá ẹ̀ kó sílẹ̀ ká fi fàájì yẹn sí ọ̀la ọ̀la máa da. ẹ kí máa bá kí mi máa bá ara mi dé lọ lé ní bó bá dọ̀la ó máa kan tíṣẹ́ẹ̀tì tọ̀dọ̀ yìí. kò sí wàhálà ẹ̀. ṣé kí máa pe whatsapp number mi bẹ́ẹ̀. ó yá ẹ pé. oh eight one. okay. three four. okay. two seven. okay sir. six seven two seven. two seven six seven. okay. five six. mo ti jẹ́ ìtẹ̀sà. dókè kan whatsapp mi whatsapp number mi nìyẹn. ta ni. ó di tútù ó yá gbé wọlé. wọ́n ti tún gbé wọ́n ti tún gbé fúrúùtù wá o nǹkan táwọn àlè gbé wàrè yẹn o. Hmm. ẹni ìdẹ̀ jẹ ẹni ìdẹ̀ jẹ. bẹ́ẹ̀ni <laughs> oore ara mi dè yìí fi wá sí ẹ̀yẹ́ ni. Ah. ẹ jẹ́ kó máa lọ kéèyàn mi wá. ara mi dè tó fẹ́ máa mú àṣírí níbí. mo ṣe wáṣọ tán ni. jẹ́ ká mọ scores mi ò láìpẹ́ ẹ dìde ká wo kọ́tẹ́ ni. obìnrin enyi, enyi, enyi, enyi, ẹ̀yìn ó wà o ṣé nọ́ọ̀sì lẹ́yìn ni ara kí ni iṣẹ́ wo lẹ ń ṣe. yeah mo ń ṣe lab attendance mo jẹ́ ṣe bọ́ọ̀hù náà. ok ẹ máa ẹ máa gbé bọ́ọ̀hù. ẹ a dẹ̀ máa ṣe survey náà School survey. ẹ máa máa parọ́ mo dẹ̀ sẹ̀ gbé bọ́ọ̀hù kan lọ́jọ́ mẹ́ta yìí ni o. Ah. gbogbo ẹni tó ṣe bọ́ọ̀hù ló parọ́ ọba oníbọ̀ọ̀hù nàìjíríà máa parọ́. kí ló dé mi ò parọ́. irú mọ́tò irú mọ́tò lẹ́nu. mi ò ní mọ́tò ẹsẹ̀ mo fi rìn. sẹ́ẹ̀sì la fẹ́ máa fi palẹ̀ kiri lé ní báyìí. ẹ bá wọn rí àmọ́ ọ̀dà uber náà wọ a ọ̀dà sáré kọ whatsapp number mi sílẹ̀ tí bá ti kó lórí àfi máa pè é. ó yá kò sí wàhálà. ó yẹ kí zero eight one. zero eight one but ṣé ibi tó wà yẹn ṣe mo lè sọ pé kí pa mi wá gbé ẹ bẹ́ẹ̀. kò sí wàhálà. oh eight oh eight one. ó yá. three four. three four. two seven. two seven. six seven. six seven. five six. five six okay. so whatsapp number mi ni ẹ kàn send voice message pé ara mi dé láti Abẹ́òkúta sódà tí bá ti kó bíi àlè àlè mo bá ti fẹ́ múra. kò sí wàhálà ẹ ní bí tẹ fáìn gan ẹ ti bímọ rí àbí. ara o. ẹ ṣúọ. ara. ẹ ti bímọ rí ara tọ. ara. that means pé kò tí ì sí bùkátà kankan lẹ́nu yẹn àbí. kò sí o èmi àtẹ́tí mi nìkan ni. ọbẹ̀ bá mi tí nọ́mbà yẹn pè é jọ. ẹ má mà lọ mísì olóore yìí ẹ má bìí lẹ bá mi tún pè. <laughs> Oh, Oh yeah, three four. three four. two seven. tó mo kàn tẹ́ sọ̀rọ̀ dalẹ̀ mute. six seven. three four two seven. oh eight one three four two seven. Uh, six seven. six seven. five six. five six okay mo ti save kò sí wàhálà. ó yá ẹ lọ ẹ lọ mẹ́sẹ̀gì mi yẹn a máa sọ̀rọ̀. màá mẹ́sẹ̀gì yín. voice message ní lo. ó dà ó dà first lady màmá nìyẹn màmá tí ò kéré. abigodu ṣojú bíi pé ó ṣojú bíi pé kí ló ń yìí ọba o kílẹ̀ kílẹ̀ ẹ̀rẹ̀ abigodu ọmọ ọba lèmi o ẹ má lọ máa. ẹ má hmm. dábàá sọ́dọ̀ ló ń jàre. ẹ bá ẹ ṣe ìyàwó ọba náà i'm not one of ọba to lie. okay because um, the way you're looking. Uh huh. i pé vikili náà I was actually like staring at Abansoda the way I looked the other time. Not, I wasn't looking somehow when Oba was actually talking to anybody. Okay, I just want to clarify that. èmi mò ń wò ah, Abigail sọ pé sì máa ń kò. O nìyẹn owó profile ọbẹ̀ ṣe ń tẹ̀ ṣe ń kò. Bọ́ba gún wa gbọ́ yín o. Ọba mò ń gbọ́ yín dáadáa. Ọba ẹnìkan ti ń ẹ̀kọ́. Mò ń gbọ́ yín ọba. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀? Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀ yìí? UK ni sà. Ṣé ti máa rì? Rárá o. Ẹ sí kámẹ́rà yẹn tó wojú. àbí ẹ̀ tí lè ṣe ní. kí lẹ rí. ẹ tí mari bẹ́ẹ̀ ti wà yìí. àmì ẹ̀ tí mari. bọ̀tẹ̀ ti mari tẹ́lẹ̀. kí lẹ rí. ẹ ti mari tẹ́lẹ̀ àbí. bẹ́ẹ̀ ni. ó dáa. ọba tẹ bá ẹ ń wé. see, a máa ṣé a lè bẹ̀rẹ̀ relation together. ṣé a lè bẹ̀rẹ̀ relationship together. Ah. ẹ̀gbọ́n abigold abigold náà abigold náà gbé mi débi abigold bá ti sọ ni mo máa ṣe. sorry i didn't get. abigold mo lẹ́yìn lẹ́ máa sọ nǹkan tí mo máa ṣe sẹ́ẹ̀. fún kí nìyẹn. wọ́n bá ní ok ọba kílẹ̀ ní kàn ṣe fún yín. wọ́n ní wọ́n fẹ́ mi. kábíyèsí ti sọ̀rọ̀. mo ò sí nítòsí ọba náà. kò má tà. kò má tà bẹ́sẹ̀ àti máa náwó tán. ọbẹ̀ nìkan ẹ̀ kù. ìwọ ló máa jáde tó máa ọba kò sí wàhálà ìgbà ọlẹ fẹ́ wá síbi tí mo wà yìí. mi ò lè wá ìgbà wá sí nàìjíríà. ọba ẹjọ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. wọ́n ní kí wọ́n jáde ní ọ̀rọ̀ ẹrú kẹ́ẹ̀ẹ́ nígbà. wọ́n lè ṣe yín wọ́n lè ṣe yín kò pọ́síbù.